أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a fi ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run bá ní ṣe fún ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà àwọn ti ọjọ́ ìgbéǹde àkìyámọ̀ náà ní ìtẹ̀síwájú lórí ibi tí a dúró sí ní ìjẹjọ nínú tírà minhajul mu'min eléyìí tí a máa ń ṣe àlàyé rẹ̀ fúnra wa kọ́lọ́n kó san àáfàá tí wọ́n kọ tírà náà ní ẹ̀san olóore àti gbogbo àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún wa ká lè jẹ́ ẹni tí yọ ọ̀nà òdodo tí a lè rí ọ̀nà ọlọ́run tá a sì wà lìjà náà ọlọ́run abẹ́ ọ ibi tọrọ ọwọ́ ọjà sí tó bá dijọ́ gbòmí àlùkìyàmà àlìjánà ni kò yí ó jẹ́ mọ́jẹ̀kọ́rọ̀ wa ó já sí náà làlá haúlà kú wọ́tá náà ibi tí a ti gbé lónìí òun níbi tí a ti sọ díẹ̀ ń bẹ̀ ní ìjẹjọ níbi tí a ti ń ṣàlàyé nípa wípé a tún rí àwọn àáfàá tí wọ́n tún pín ẹbọ láwọn ọ̀nà míì wọ́n pín sọ́nà mẹ́fà èyí tá a parí òun lèyí tó pín sọ́nà mẹ́rin jẹ́mọ̀sẹ̀ tí wọ́n bí òye a ní ṣíríkù akọ́sàlàyé pé ṣíríkù pín sí mẹ́ta ẹbọ alọ́nà mẹ́ta ló pín sí ṣíríkù akbar ẹbọ tó tóbi ṣíríkù asgar ẹbọ tó jẹ́ pé òun ò tó tóbi tó ìyẹn tó kéré kìí ṣe pé ó kéré lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nítorí pé òun ò tóbi tó tèé yẹn bákan náà ṣíríkù náà kàn fi yù ẹbọ tó já sí wípé ó pamọ́ èyàn ò ní mọ̀ pé èyàn ti ń dẹlẹ́bọ èyàn ò ní fura whereas ẹbọ lòun náà ṣùgbọ́n ẹbọ ńlá yìí tó yọ ọ̀yàn kúrò ní Islam tó lè sọ ọ̀yàn di kèfèrí tó já sí wípé ẹni tó bá kó sínú orú ẹbọ yìí tó bá fi gbogbo ilé ayé gbogbo ilé ayé tó bá fi kọ́ mọ́sálásí kò ní wúlò fún lọ́dọ̀ Ọlọ́run tó bá ń lọ ṣe wúmúra lójoojúmọ́ tí èyí tó sọ̀sọ̀ọ̀sẹ̀ joojúmọ́ ní lọ ṣe wúmúra ṣùgbọ́n máa ń ṣe ṣíríkù akbar ẹbọ ńlá wúmúra rẹ̀ ní wúlò tó bá fi dojúmọ́ ilé ayé rẹ̀ gbá àwẹ̀ tí èjọsàn àwẹ̀ rẹ̀ wà wasted gbogbo òru rẹ̀ kèésùn náà fúlàní máa ń ṣe látara ẹbọ ńlá yìí ọkàbàmọ́ wájú ọlọ́run ńlá ṣe ní agbọ́dọ̀ sọ́ra kọ́lọ̀kọ́lá ẹ̀mí àti yín kúrò níbi ẹbọ ńlá yìí àtẹbọ kékeré àti ìtọpamọ́ ẹbọ ńlá la lọ́wọ́ á pín sí mẹ́rin ni ló pín sí ṣíríkù dùá ṣíríkù níyà ṣíríkù tọ́à àti ṣírùkùlì mahaba mo rò pé tá à ń sọ yé ẹbọ tó wà nínú ṣíṣe àdúà ẹbọ níbi èròǹgbà àtàníyàn ẹbọ níbi ìmọ̀ tẹ̀lé àṣẹ àti ẹbọ níbi kíni ò nínífẹ̀ẹ́ èyí ètò ní tásìlẹ̀ kan tó ṣàlàyé mọ́ lónìí odidi bí ọ̀sẹ̀ méjì òun la ṣe kíni o la fi ṣàlàyé eléyìí a tún wá ń jẹ́ kó yé wa nípa wípé ọ ń bẹ nínú àwọn onímímọ̀ tí wọ́n ní ẹbọ yìí o a tún lè fojú pin sọ́nà mẹ́fà àwọn tó wá sọ bẹ́ẹ̀ wọ́n wá mú wá ní kọ̀ọ̀kan wọ́n mú wá ní kọ̀ọ̀kan tó fi pé mẹ́fà alákọ̀ọ́kọ́ nínú ibi táwọn pín sí ni pé ṣíríkù lìstẹ̀kùlà ẹbọ eléyìí tó já sí wípé ó dá dúró ẹbọ tó lómìnira àbí ẹbọ tá a máa fojú kéré rẹ̀ táwọn ọmọ rò wípé ẹbọ eléyìí ò tiẹ̀ tóbi pọ̀ tó sì tóbi lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ pé ẹbọ tó jẹ́ pé ó wà mùsítẹ́kìlù ni ó lè dá dúró fúnra rẹ̀ àáfàá nírú eléyìí lẹ́bọ èyí táwọn mọ̀júsí àwọn bọnábọná tí wọ́n máa ń ṣe àwọn mọ̀júsí bọnábọná kọ́lọ̀ mọ́sí wa ń bọnábọná ṣíríkù tẹ̀bọ̀ eid ẹbọ téèyàn ọmọ rò pé apá kan rẹ̀ lẹ́bọ apá kejì ẹ̀ ṣẹbọ tó sì jà sí pẹ́bọ ní lọ́dọ̀ Ọlọ́run irú ẹ̀ ní kàṣíríkì nàṣọ́rọ́ irú ẹ̀ ní tàwọn kírísítẹ́nì ni ló ṣe já sí pé tá a bá rẹ̀ tó pe kírísítẹ́nì lẹ́lẹ́bọ nínú àwọn onímọ̀ torí pé nínú tí kírísítẹ́nì ń ṣe ẹbọ wà ń bẹ pàápàá tẹ́ ẹ bá worú àwọn catholic tí wọ́n ó kún lẹ́síwájú èrè Maria ẹ rí rí tí wọn ó kúnlẹ̀ síwájú ère kíni ẹ tí Catholic Church bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé wọn tán bá débẹ̀ wọn kọ̀ lọ kúnlẹ̀ tí Ọlọ́run bá ṣoore fún wọn wọn ó fowó síwájú ère Maria ère Maria ló ṣe kíni o ló ṣoore fún wọn sóyè nìsín wọn tán lágbélébù tí wọn ara ẹwọ ní náà máa ṣe nígbà Bad Friday àti Easter Monday wọn so tí wọn àgbé ẹnìkan wọn ò gbẹ nìkan mo ti rírú ẹ̀rí lọ́nà. Catholic Church tó wà ní ọ̀nà téèyàn bá ń lọ ọ̀nà Ìmáàmù Màlìkì ní Jégedé yìí ní kan náà àwọn ọjọ́ ọ̀pẹ wọn tá máa ń ṣe bad Friday wọn kàtà ń ṣe tí mo kọjá ń bẹ̀ mo tún ti rí kan náà rí lọ́nà Màlété tó wà ní àárín Màlété sókè àdó yẹn mo ti rí yẹn náà rí kọ́lọ̀ mọ́jà mo fi bí rírì kú rì tí wọ́n wá ṣe nìkan bí ẹni pé Jésù ni wọ́n kàn wá gbélé èbù wọ́n wá wàlẹ́ ọlọ́run tẹ́ <laughs> <laughs> aláì orí kèfèrí kú gan ni o ọlọ́run adúgbẹ́ tó ṣe wá ń kèfèrí o mọ́jọ́rí wọ́n kú o sẹ́ẹ̀mọ̀ <laughs> ẹnẹ́ta jésù wọ́n kàn wá gbélé egbò tó wá jí dìde wọ́n wà àmọ́ ti lára wọ́n wá kan wọ́n ó dé ní adé o adé wọ́n wà bíi tọ́níìkì bí ẹ̀jẹ̀ <laughs> wọ́n àmọ́ sọ kán pé ah, ọmọdé ládé <laughs> ẹ̀káwọn eléyìí ò gọ̀ ẹ tirite ti ní church ọmọ ọ̀túnmọ̀ ṣíríkù àwọn bá jẹ pé gbogbo nǹkan tó yẹ kó o ṣe fọ́lọ́run ta ló ṣe fún o èèyàn ọlọ́run sọ̀rọ̀ fún ọ ó ní praise the living Jesus ó ní pé Jésù nìkan máa ń yìn in Jesus name I pray ṣe ẹ̀ bíbélì náà làwọn tó ní ṣúfì mùsùlùmí náà tí wọ́n fọwọ́ kọ́ ṣe Ibrahim nìyá sí bẹ́ẹ̀ lọ ẹgẹ́ tì ní ìsìn tó bá jẹ́ pé ọkọ̀ jésù ló fi ń ṣàdúrà ò ló kọ́ lọ anta mushrik sóyè irú ṣíríkù tẹ̀bọ̀ ìdì nìyẹn àwọn nàṣàárà àwọn kìtẹ̀ àwọn náà máa ń ṣerú ẹ̀ wà ṣíríkù tẹkùrìb ṣíríkù àtẹkùrìb ẹbọ eléyìí tó já sí wípé àwọn èèyàn fi ń wàsùn mọ́ wọ́n fi ń súnmọ́ wàá wà ìbádàtù ghayril lah kéèyàn máa sin nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ́run sẹ́ẹ̀rí ló fi já sí pé àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run a ti sọ̀rọ̀ wọn náà níjẹ̀jọ àbíjẹ̀ẹ́dógún ni tí wọ́n bá wá bí wọ́n bọ́lọ̀ ń ṣe gbé wá nínú kùránì wọ́n sọ pé mọ́nà àbúdù wù á máa sìn wọ́n lásán kìí ṣe páwọn gan là ń sìn bí kò ṣe wípé ilá àlùyòkọ́rù ìbú náà ilá ọ̀lọ́ ìzùlfà ṣé aláwọn tẹ̀rù bá ń sìn àṣìjẹ́sù o. àṣẹ òkè o àṣẹ ọ̀ṣun òṣogbo àṣẹ ṣàngó àṣẹ ọya o àṣẹ ọbàǹtálá o bí kò sí páwọn òòṣà yìí kàn lè sún wa mọ́ lọ́hùn ni kàn lè jẹ́ alágàta kàn lè jẹ́ intermediary sóyè alárinà alátọ̀nà láàrin wa ọba jẹ̀mọ́ sóbálà ọba tó pẹ́ẹ́kẹ́ pé yá ayù birahmatika astegifu tí ó sì mọ̀ dáyín lò ọba tẹ́ pé yá arhamar rahimina tí ó sì mọ̀ jẹyín kẹ́nìkan wá sọ pé òun ẹsẹ̀ ń wá ṣéwù kan ara tí àwọn tí wọ́n fi ń ta àwọn àgùntàn Ísírẹ́lì náà ti mùsùlùmí náà jẹ nìyẹn tó ọba bá ti ní ṣòro o lọ bọ́lọ̀ sọ̀rọ̀ ṣéwù ní ọgbà ọbọ́lọ̀ sọ̀rọ̀ pé ṣéwù òun lọ́mọ tó fi lè pe ọlọ́run ìwọ ọ̀mọ kí ni ṣéwù fi ń pe ọlọ́run tí ò lè fún wọn jama iná akọrọmọ akọmọrinda lọọyì àti kọọkú ìbẹ̀rù Ọlọ́run ni tíṣe ò bá bẹ̀rù Ọlọ́run jọmọ ẹ̀yìn lọ ọtán nítòfin lóore jù wọn lọ nìyẹn èèyàn lè jẹ́ ìmáàmù kọjá àfa ńlá tọ́jẹ́ pé nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ Ọlọ́run bá ń tijú ẹ̀ ju lèmọ́mù ńlá lọ lèmọ́mù mọ kéwù lóòótọ́ kùránì ń bẹ lórí lèmọ́mù wọ́n ti áwùgbà àdìsí tán sóyè ní ìsìn ṣùgbọ́n màmú máa ń yapa Ọlọ́run ìmáàmù á máa parọ́ ìmáàmù a máa sọ̀rọ̀ ẹ̀yìn ìmáàmù gan bóyá tó máa ṣe sìnà gan ọmọ ẹ̀yìn sì bó ṣe ń gbọ́ wàásù lẹ́nu lìmáàmù ló ń lò kò lè mọ̀jì lóru ṣe náà fìlà àwẹ̀ monday thursday kì í fi ṣeré tìlàwọ̀ àkùrà ní ìjọ ojúmọ́ ni kì fi súnà nàbí ṣe bọ́ sálùwàlà yọ jẹ pákó kò sí ní tẹ́lẹ̀ sọ fún tọ́lọ́ tànàbí ni ó ṣe ẹ wá ní káwọn o ẹni tó ti dẹni ọlọ́run yẹn tó bá ló fi já sí wípé ẹni tó bá fẹ́ jẹ́ olórí ẹ̀sìn ó gbọ́dọ̀ gbìyànjú kọ́ dáa jà àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ ní àsomọ́ ọlọ́run táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bá ti wá ní problem òun ọmọ fi àsomọ́ ń bá wọn tọrọ nǹkan lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ Allah ní ló fi já sí pé kò sẹ́ni tó súnmọ́ lọ́n tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam nínú gbogbo àwọn sàbẹ̀ kò sẹ́lẹ̀mí ànàbí ah tani sàbẹ̀ ọ̀yẹ̀dá kọ̀ ẹ̀ sàbẹ̀ tó lè sọ lọ́n bí ànàbí ẹ̀ sọ kó sí àwọn sàbẹ́ tí sílọ̀ ń wà ètò lòun ò ní súnmọ́ wọn àlẹ́ sílọ̀ bí ànábì ànábì tó lè gbàwẹ̀ láì lè jẹ́ lódìdí oṣù kan sàbẹ́ tó bá dẹ̀wọ̀ àfà nígbà wo lóko bá gbé tí wọ́n bá lẹ̀ mọ́lẹ̀ àfà fún rẹ̀ ní ọlọ́jọ́ ànábì ọ̀sálà tí ọmọ ṣe náà fìlà wà lẹ́ẹ̀tẹ́sí òwúrọ̀ ẹni Ọlọ́run ó tún wá rí pé ah, ẹ̀yin bá lè wa ah, ebi ọlọ́run tó ti forí ẹ̀ṣẹ̀ jẹ̀ yín àwa tí ò forí nìkan wàhálà àwọ̀ ọ̀pọ̀ tó báyìí afàlà àkúnú abidá ṣàkúrò ṣé kí mọ̀mọ́ jẹ́rú tí ọmọ dúpẹ́ gbogbo náà fi làtà ṣe tẹ́sẹ̀ wí àfi ń dúpẹ́ fọlọ́run ni àfi ń dúpẹ́ ni kò sẹ́ni tó lè sọ́nà bí ànàbí àṣàlà ṣé ẹ wá rí gbogbo àwọn tá a náà ṣe ṣírùkù tẹ̀kìrì ìwé ẹlẹ́ẹ̀kẹta yìí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n wá sọ wípé nǹkan ìlèyò kọ́ríbà ìlálọ́ ìzúlùfà kàṣíríkì mùtàkọ́ dìmílíjà ìlíyà wọ́n ní sẹ́yìn rí táwọn ń sìn lẹ́yìn ọlọ́run yìí kó lè sún àwọn ọmọ ọlọ́run ni irú ẹ̀ làwọn ìjà ìlíyà ṣáájú irú ẹ̀ náà ṣe tí wọ́n tún ní nǹkan kan tí wọ́n lọ gbé sínú kàábà bìlífù wọn ni pé táwọn gbé nínú kàábà yẹn òun ni ó sáfà sí intermediary òun ni ó jẹ alágàtà tí ó gbé àdúrà wọn lọ sí gbogbo lọ ọlọ́run ẹbọ lélẹyìí ẹlẹ́kẹrin nínú àwọn àfa àtàpin sí mẹ́fà òun ni ṣíríkù tẹ̀kùlìd ṣíríkù máa dá tẹ̀kùlìd ẹbọ nínú mímọ̀ tẹ̀lé àwọn kan eléyìí ni dogmatism blind followership kéèyàn kẹ̀ máa tẹ̀lé èèyàn nítẹ̀lé afọ́jú ìtẹ̀lé kí la kò jẹ́ mọ́ sẹ́rí Islam kìí ṣẹ̀sìn ìtẹ̀lé afọ́jú o kìí ṣe ìtẹ̀lé afọ́jú rárá ẹnìkan ní àṣẹ nǹkan kan àáfàá ńlá wa ni kò wá fún alẹ́ rí ó ní mọ̀kẹ́ ní ẹṣẹ́ náà ni irúfẹ́ sọ wípé lásà ìfà ń bẹ́ńtà yìí <laughs> gbogbo ebola <laughs> tẹ́ni káwọn èèyàn máa mú iyọ̀ làáfàá kan bá ní pé ẹ̀mí olúwa mo ẹ̀sẹ̀ gbà àwọn ẹjọ́ méje tán mo tún ṣe náà fìlà ẹjọ́ méje ẹ̀mí olúwa sọ fún mi pé tẹ́wàá fẹ́ kí lásà ìfà ó mú yín ẹ wà mú eérú ẹ fi sínú ata tí tòmẹ́tò sóyè nìsín ẹ wà igbe mú àgùntàn tó bá ti gbẹ ẹ wà á lọ sí ẹ fi ṣe <laughs> sọ kèé yẹn ni o ká tẹ̀lé ọlọ́run rán sí wa kèé ṣe pé rìsáàjì ló fi hàn pé ìgbẹ́ o wọ́n ní kinní kan ń o ọ àǹtí àǹtí lásà làwa rí máa kó àní àbí làáfà wa nípa wípé sẹ́mu tó ṣẹlẹ̀ ní ìsìn àwẹ̀ tẹ́ẹ̀mọ̀ wá gbà báyìí irú ẹ̀ làwọn ìjọ ogún ṣe náà ń ṣe àwẹ̀ aago mẹ́fà dá aago mẹ́fà àbà àwọn ọmọ ẹ̀yìn wọn tó sì jàgùtàn Ísírẹ́lì wọ́n sì ń tẹ̀lé wọn mo fojú ara mi rí ni o ìsọ wọn ni wọn pé o ọ̀kan náà àwọn ọmọ tá a ti kọ́ ń kéwú rí tọ́lọ misbehave bàbá rẹ̀ wá ó mu olóhùn fẹ́ kábòhùn fìyà jẹ ọwọ́ àwọ̀ lógún ṣe àfa ọmọ táwọn yìí àwa la bá kódà agreement tá a ṣe ń jọ́nà ń bẹ lọ́wọ́ mi lé tí mo fi nu fáìlì bàbá ẹ̀ lóun fẹ́ kábó kábó ń kọ́ lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ tán kọ́ ọkọ̀ jìyà yóò tún wá gbàwé aago mẹ́fà sa aago mẹ́fà aago mẹ́fà àárọ̀ kọ aago mẹ́fà àwẹ̀ twenty four hours ẹ̀yìn rírí láyé mi àfọ̀jù àwọn ìdí ogún ṣe oúnjẹ funfun tó wà ní nínú kọ́jẹ̀kọ́ àtẹ̀já dín ẹja táfòròró ṣe ni kò wúrọ̀ lépo pa àbíkọ́ látàwọ̀ nínú kọ́jẹ̀ sọ àtòróró nínú kó mu gàárì àtẹ̀pà nǹkan funfun funfun funfun kò gbọ́dọ̀ jẹ àmàlà ó lè jẹ láfún láfún àti bóyá bí òróró tí ọmọ fi <laughs> ìlúbọ àmàlà láfún kan òróró ẹ̀kọ ẹ̀kọ kò gbọ́dọ̀ jẹ kọ́ àti mẹ́mẹ́yìn o ẹ̀kọ àtẹ̀jáde àfà ààwẹ̀ twenty four hours ogúnṣẹ́ mo ti kọ́ rí tọ́ba tó wá da aago méjìlá wọn ò lè kọ́ ṣe náà fìlà kan lásìkò táwọn ẹbí làgọ̀lọ̀ ṣe náà fìlà tó rùn wà látàrí àwọn tó ní kọ́ máa ṣe náfìlà kan lásìkò náà làwọn ọ̀rọ̀ wà níyà kan ń bọ̀ àwọn àjẹnú wọn nu. teclid ọ̀sẹ̀ lomi ìdọ̀tọ̀ ọlọ́run blind followership dogmatism kéèyàn kẹ̀ máa tẹ̀lé èèyàn nítẹ̀lé kíni o ìtẹ̀lé afọ́jú ẹbọ bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́wọ́ ìbádàtú gẹ́rì láàyè tábà á ń lè gẹ́rì kàṣíríkì múta àkìrí níjà ìníyà àfáà ní òun náà ní kọjá pàmò sin ẹni tó yàtọ̀ sọ́lọ́run nípa fi ń tẹ̀lé ẹni yẹn tó yàtọ̀ sọ́lọ́run yẹn ọlọ́run ti sọ tá a ṣe ó ti rán àbí wa Muhammad sàlá àdìsí ànábì ti wà ńlẹ̀ káwa máa tẹ̀lé fẹ̀ẹ́nú àwọn sẹ́rí àwọn tí wọ́n máa ń ṣe báyìí bóyá kí n jẹ́ nǹkan kan oyè wa sẹ́rẹ́ tẹ́ ẹ fẹ́ tẹ̀lé òun yóò pìrìsẹ́ǹtì ara ẹ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé òun ṣùgbọ́n torí pé àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ ibi tán ti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ọlágbára wọ́n kọ́ máa ń brainwash yìí tó bá ti arí pé kan náà àwọn ọmọ ilé ike ana fún mi la ọ̀sà ibi tẹ́ ẹ sọ pẹ̀lú àdìsí kan láì ti àkàndé òní ẹ jẹ́ mi sọ àdìsí wèrè wọ́n lọ́fẹ́ máa sọ fún àdìsí rọ̀wù ṣé gbogbo tó wà náà àdìsí ni lọ́jẹ́ lọ́jẹ́ bá àtì mi ni ṣé wọ́n mọ bá àtì mi àwọn kọ̀ sọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ bá àtì mi ọ̀sọ̀ sọ̀rọ̀ ìdí yóò ti àmọ̀ rògbé ru ọmọ kí ilé ọkà bá yóò gbọ́ bá náà wà léṣo irú ọmọ ilé yóò lè jẹ́ káwọn mòrìdí àwọn àgùntàn Ísírẹ́lì tí wọ́n ń tẹ̀lé wa kò ní jẹ́ ká máa já kírẹ́dìtì lára wọn o ó lè lérú ọmọ yẹn kó lẹ̀ nínú ìjọ eléyìí ọmọ jẹ́ ó fẹ́ la ọpọlọ àwọn èèyàn ó máa béèrè béèrè tí ó tu nǹkan tí ó tà sí rí jama ká sọ́ra fún tẹ̀kílíìd tẹ̀kílíìd nídàájọ́ tiẹ̀ tó bá jábala fíkìú ẹni tí èèbá ṣe mọ̀tẹ́yìd kì í ṣe pé lẹ́fù rẹ̀ débi pé kó lè dá ìdájọ́ yọ nínú ẹ̀sìn ó lè ṣe tẹ̀kílíìbù ó lè kọ́ sí àáfàá kan nínú àwọn àfọ onífíkì pé ọ̀rọ̀ tí máa ń Màlíkì sọ òun ni mo gbà fún láàrin ọ̀rọ̀ ṣàfi ni mo gbà fún ọ̀rọ̀ àgbà ìyún kìí ṣe wàhálà tó bá jẹ́bi ọ̀rọ̀ fíkì ṣùgbọ́n àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ibẹ̀ ní ṣíríkù ti máa ń wọlé àáfàá nírú ẹ̀ làwọn tí wọ́n kàn ìdè nínú àwọn ọjà ìlíyà <clears throat> irú ẹ̀ ni wọ́n máa ń ṣe agbọ́dọ̀ sọ̀rọ̀ ẹlẹ́karùn-ún òun ni ṣíríkùlù àṣùbà ṣíríkùlù àṣùbà sẹ́ẹ̀rẹ́ àmì tí mo dé yìí jẹ̀mọ́ ẹ̀já sọ́ra o ẹ̀yin obìnrin ẹgbẹ́ àrùn dáadáa o sẹ́ẹ̀rí tá a bá sọ́ra a mọ̀ sọ̀rọ̀ ṣíríkù àṣìnímọ̀ a mọ̀ wá ṣíríkù àṣìnímọ̀ ọlọ́run ló ní kí n lo oògùn ọmọ yóò bá ti kú oògùn ni òjò kú oògùn ni òjò ṣe kí ni o ṣíríkùlẹ̀ asbab àfààní wà wúwà ìsinádù tààfírì lílẹ̀ asbab làádìyà òun ni kó jásí wípé kásàfitì nǹkan kan tó lapa sí ara sábàbí tó jẹ́ ọ́ lapa kásẹ̀ àfitì nǹkan kan àtàfírì ipa tí nǹkan kan là káwá sàfitì ẹ̀ lílẹ̀ asbab làádìyà lọ síbi àwọn sábàbí tá a ti bá sábà tá a ti bá mọ̀ tó ti bára rẹ ká ti rò pé sábàbí yẹn lọ lágbára àti ṣe kí ni o àti jẹ́ kí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀mù pẹ̀lú eléyìí ṣíríkù kí la pé o ṣíríkù là àṣùbà a gbọ́dọ̀ ṣọ́ra oògùn ò lè dá ṣiṣẹ́ sẹ́ẹ̀rí lẹ́yìn ó yá àwọn dókítà gan bẹ́ẹ̀ wà láyé oògùn lè dá ṣe àti pẹ̀lú ọlọ́run ètò ẹ̀fìmọ̀ ẹ̀rì kan kẹ́kẹ́ body resistance ọmọ ń wà fún oògùn oògùn tẹ́ ẹ lò fẹ́ léyìí tó fi wo orí fífọ́ tẹ́ ẹ bá lò fẹ́ lòmí orí ọmọ fọ́ sí ni torí pé circumstances tọ́sọ̀ ráǹdì orí fífọ́ tẹ́lẹ̀ ọ yàtọ̀ sí ti kíni o tẹ́lẹ̀ yìí eléyìí ó láwọn oògùn kan tó bá lò torí pé ọ̀ṣà patient ni ó lè àfẹ́ǹtì ẹ̀ wọn ò gbọ́dọ̀ fẹ́ léyìí tẹ́ ẹ bá fún tó fi yẹ kórí ọmọ fọmọ system rẹ̀ ọ̀dà ọ̀hún ni tó bá jẹ́ pọ́ǹpù ní sábàbí alẹ́kùnrin tó ní bá ti ń fọ́ oògùn ẹ̀yọkàn lọ́yẹ kọ́ wà fún sóògùn ẹ̀yọ kan láàfò rí bí fọ́ bówó rẹ bá ṣe mọ ẹ fún paracetamol ẹ fún ní kìnní kan five hundred kilogram ẹ fún ní kan one thousand gram kí ló jẹ́ ọmọ ìyàtọ̀ ẹ fún ní anti kìnní kan ẹ fún ní ẹ fún ní nisoda oríṣiríṣi oògùn fáìsàn kan dókítà lè fún ọ lóògùn mẹ́wàá wọ́n àrò kí ni circumstances tó sọ̀rọ̀ àǹdí tó ń ṣe ọ́ jẹ́mọ́ tá a bá wá wò dáadáa tá a bá lọ ṣe ìsinádù tààfírì làṣbà àlàádìyà a lọ lílapa tí nǹkan kìí sóògùn nìkan o gbogbo nǹkan tó jẹ́ pọ́ máa ń nílapa a wá lọ ṣàfitì lápá yẹn sára sábàbí yẹn ló sì jẹ́ sí pé irú nǹkan yẹn tó yẹ ká ṣàfitì lọ sọ́dọ̀ ọlọ́run ni ṣíríkù ṣe o ṣíríkù wọlé ṣíríkù ṣe kíni o ó ti wọlé a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí yẹn lórí àmì sẹ́ẹ̀rì kèsè bí ọ̀rọ̀ ògùn nìkan irú ẹ̀ náà lè ṣẹlẹ̀ níbi àwọn ẹ jẹ́ kí a fún alápẹ̀rẹ bóyá èèyàn wọ mọ́tò nínú tá a ti mọ̀ tí bírèkì mọ́tò bá já ní free jẹ́mọ̀ ní kí mo pè ní free ní ọ̀bá mú mọ́ lọ́n lọ kọjá mú ọlọ́run kọ́mọ ìfisú ẹ̀sọ́ akọ́mọ́jọ jẹ́ rú òkè bẹ̀rẹ̀ àfà <laughs> òkè dáadáa àbòkè ìgbìnà máa ń gbé òun àbí rú òkè ààrẹ yẹn òkè bíi galaxy àfà ìsàlẹ̀ ó ti lọ ekí ló ń tọ àtẹ̀yìn àti gbogbo rẹ̀ gẹ̀ẹ́ níbẹ̀ dáka kan màmá ṣé tí mò ń sọ́yà bí òye ní ìsìn kẹ́nìkan wá máa lọ kọjá pé irú àárín yẹn òun ni mọ́tò ṣe kí ni o òun ló ti já free ọlọ́nkẹ́ gbẹ̀ dráìfà ni ọkẹ́ tọ́ọ̀nù ṣe mọ́tò tó yẹ kọ́ máa lọ ọ̀sàlẹ̀ bírèkì òun máa lóòótọ́ ọkẹ́ tọ́ọ̀nù ẹ bá bí ní kéèyàn báyìí kọ́kẹ́ sàlẹ̀ fẹ́ tọ́ọ̀nù bó ṣe tọ́ọ̀nù òkè báyìí ọ̀sà lọ forí sọ̀bì kan mọ́tò ọlọ́sàn nìkan ẹgbẹ́ wọn kẹ̀gbó lára ni sẹ́wọ̀n pé ọgbọ́n kan ni dráìfà yẹn ṣe kí ni o ah wàláì tí èèbá sọ la dráìfà wa tán ẹ́sípáàtì lónìí ah gbogbo aláàbá kú jẹ̀mọ́ ta ló fọmọ lọ sórí dráìfà sọ́ọ̀mọ̀ pé èèyàn máa fẹ́ dráìfì wàláì tọwọ́ ọkọ̀ ṣe ìbẹ̀rù ó sì mú ọwọ́ ṣe ìbúdẹ̀ kan ṣẹlẹ̀ ṣe àsìkò tí ilé bá ń jóná ẹ̀fẹ̀ sí ilẹ̀kùn ilẹ̀kùn ọ̀bà wọ̀ ilẹ̀kùn ọ̀bà ní ṣe é sí mọ́ ọwọ́ tó ń wò yìí wàlé ọwọ́ lè kọṣẹ́ tí ò ní ṣiṣẹ́ ọlọ́run bá ní fọ̀rọ̀ kọ́mọ ìyá wa tó kú ní Monday tá a lọ sí ó kújọ́ kan tọmọ ìyá wa ó kú báyìí àwọn tó wà pẹ̀lú àfa àwọn ròyìn àfa ní káwọn bá irú àtìwé wa ó fẹ́ kọ àwọn nǹkan kan wọ́n sì mú bá irú àtìwé dé wàlẹ́ kò ní kọ̀ọ̀kan mọ́ ní tí ọkọ̀ láyé ti pé graduate university tọmọ nǹkan kọ bóódì tó sì lè kọ nǹkan ṣùgbọ́n gbọ́ lọ́ọ̀ ni pé àlọ́ òní kọ nǹkan lónìí tó ọbẹ̀ kọ́ ti tán ìwé tí dèbá ròde kò sì lè kọ nǹkan kan mọ́ àfà òyìnbó ọlọ́run ní ẹni ah dráìfà yẹn wọ́n àfà tó bá fẹ́ yí ọwọ́ tọwọ́ kọsẹ́ tàbí ọfẹ́ ní sí pé kọ́wọ́ kọjú ẹ̀sẹ̀ yìí tí kìíní tó fi sí fásitì ọba tó ṣe kíni o wù ìgbà tí ìṣẹ̀lẹ̀ yà fà ọ̀run làálà. lájọ pé sẹ́dá wa tá a jẹ́ mùsùlùmí kí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa àwa máa ń tètè sẹ́rẹ̀ lọ sí gbogbo ọ̀dọ̀ Allah ah adúpẹ́ fọlọ́run lónìí tọ́lọ́ ń sálà wa lẹ́yìn ìgbà náà ọlọ́run tó wá lo ó tó bá ní tọ́ dráìfà wa sọ́nà ah adúpẹ́ fọlọ́run o wàláì ṣe rí ọmọ yìí ìbá ti kú ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó tún wá lóògùn tí dọ́tọ̀ ní káyìtì lọ́ra ogún ó pé ká méjì ogún wákàtí kan ogún wọn seven thousand five fún ní ó pé tó bá ti lé pẹ̀lú àṣẹ Ọlọ́run ah Ọlọ́run tó wá lóògùn sábàbí sẹ́yìn pé aṣàfi ti ògùn lọ sí gbó ọ̀dọ̀ Ọlọ́run kò sírí kù bí eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa ṣàfi ti tààfíù lọ sọ́dọ̀ Ọlọ́run ká máa sọ pé sábàbí gan lọ́lágbára kámọ̀ lọ dẹrẹ́ bọ̀ níwájú ọba Allah ẹlẹ́kẹfà lọ́dọ̀ àwọn àfa àtàkùn sí mẹ́fà òun ni ṣíríkùl agrọ́ ṣíríkùl agrọ́ wọ́n wà láàmú lẹ́gẹ́rìlá jàmọ́ ẹ̀gbọ́ àríyá yìí ṣé ẹ rí ẹlẹ́kẹfà yìí òun súnmọ́ rìyáwù sí àrími ẹbọ nínú èròǹgbà òun ni kéèyàn máa ṣiṣẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣé ẹ rí ìyẹn ológun bí mo ṣe ń sọ̀rọ̀ àníyàn tí mo fi ń sọ̀rọ̀ kọ̀ṣẹ́ tọ́mà ní wà láyé ẹ̀mọ̀ ọlọ́run nìkan lọ́mọ èèyàn lè ṣe wáàsì tí ò ní baládẹ yọkan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ní ládàá kíni tèbọ́ ọlọ́ ṣe wáàsì mẹ́rin sọ bẹ́ẹ̀ni ọ̀rẹ́ dùn ní kálélọ́ olóhùn kálélọ́ ọmọ ọ̀rọ̀ ọsọ ọlágbèkalẹ̀ kálélọ́ ọmọ náà sì já kálélọ́ ọmọ màrìkàsí ìlú ọmọ àdàbí ìlú sọ́tán tó ti baládàá rẹ kò sí kankan fún ọlọ́dẹ̀ mi ọlọ́run sẹ́ẹ̀rí ọ̀rọ̀ èròǹgbà yìí mọ ọ̀rọ̀ kálukú ẹjọjọ ojúmọ́ ni ẹjẹ́ á máa tọ́ àníyàn wa ṣe sóye ara lásán lẹ̀dá ń fọ̀ ẹ̀dá ò mójútó ẹ̀mí tọ́jẹ́ bàbá kíni o bàbá ara jama ẹ̀mí wáyé ẹjẹ́ á máa ṣe wàhálà lórí ẹ̀ ọfẹ́ bojú ìwọ́tọ̀ jẹ́lẹ̀ àbojú torí ọlọ́run níjọ́ tí wàhálà bá dé o ò ní síjú rẹ lẹ̀ tó lóògbó torí ọkọ rẹ̀ ògbó nítorí pé ìjẹ ìmú yín rọrùn ògbó nítorí ta ni o tọlọ́run tọ́lá jẹ́ torí tọlọ́run wọ́n bá da ọkọ rẹ bí ó ń bi iṣẹ́ ìjẹ ìmú bá nira lọ́ba di wípé tó ọmọ sì ti kúnlẹ̀ nínú ẹ̀yìn náà ní tọ́sẹ̀lẹ̀ o wọ́n ti dánu bí ó ń bi iṣẹ́ dáa tí ń rówó gidi o pẹ̀lú àṣẹ ọlọ́run tó kù ń lọ mọ́ ṣe àgbẹ̀ níwájú onílá lọ́hùn oṣù mẹ́ta mẹ́ta tá a bá ń rérè èkó àmọ́ rí nǹkan jẹ díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn bàbá àti ìjọba ọdọ́gbọ́n rẹ̀ torí ọ̀rọ̀ sùpọ̀ àwọn ọmọ kankan lọ́ba rí pé wọn náà bá di kíni ọba náà ti ń ṣe wàhálà ìwọ sì lè ṣe wàhálà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ tọ́kì lẹ̀ ń jẹ sẹ́kì lẹ̀ ń jẹ gbogbo ẹ̀ àáfà lọ́ba ti rí bẹ́ẹ̀ mi ò lè náà fi ojú ṣe o ní máa yọ ìbòjú ni o ìbí náà mọ lọ́ọ̀nù oko ṣùgbọ́n nìjẹ́ wọ́n mọ̀ pẹ̀lẹ́ àníní kẹ̀mọ́ borí lọ ní o àáfà ta ló torí ẹ̀ ṣe tọ́ba jẹ́ torí tọlọ́hun ìṣòro ọ̀gbọ́dọ̀ gba tọlọ́hun kúrò lọ́wọ́ rẹ̀ òun kírun lè mọ́ mọ́sálásí wá gbalẹ̀ rẹ bàbá lè mọ̀ bàbá talẹ̀ talẹ̀ ni òun lọ́ talẹ̀ fún ọ ọwọ́ arígbọ́ ọ̀kọ́lẹ̀ ọdún karùn-ún làwọn olówó kan bá dé gbẹ̀yìn bàbá àwọn wálẹ̀ plọ́ọ̀tì mẹ́ta ládùúgbò yìí ni afẹ́ fi kọ́ sùkú afẹ́ fi kọ́ lé epo ni èlò alẹ́ ara wọn na kó sì titi títì à títì láàrin láàrin ayétòrò sí ọ̀sán ayétòrò ní Ìbàdàn bíi ilẹ̀ kan bẹ́ tí mo tà fún fàtáyà bí ráyì fún tí ọ̀kọ̀ mọ́ látijọ́ yìí mọ̀mọ́ tí màá ṣe ọba pẹ̀tùkú ilẹ̀ rẹ̀ àfọ́n mi níwájú lọ́nà àti lọ́nà iwájú lọ́wọ́ ọba talẹ̀ rẹ̀ bàbá lè mọ̀ lọ sí talẹ̀ ìwà láì mi mú bàbá lè talẹ̀ mi sọ́lọ̀ lọ́n bá jà àdúlé mú bá jẹ́ pọ́lọ̀ lọ́n bá jà àmọ́dé mú bẹ̀tẹ́ ọ̀bọ̀ lọ́n jà máa lọ téèyàn bá dé àwọn àdúgbò kan nílùú wa àfa <laughs> ẹ̀rẹ̀ bàbá lẹ́rìn ẹni tí ọ̀rọ̀ kírun mọ́ torí pé lẹ́wọ̀n bá wọn parí ìjà ibi tí lẹ́wọ̀n parí ìjà àsìkò ṣé kí ni o ọ̀tẹ̀ lọ́rùn lè máa mú alábòsí lè máa mú ilé kírun lẹ́yìn ẹ̀ tí ń bá kí gan ọlọ́run ní ìgbà ọlọ́run gbà á azọ́fọ́ ọgbọ́lọ́run ní ìgbà ọ̀sọ̀ bá ìsànṣẹ́ ní rẹ àní lè máa mú náà sábòsí àní ọgbà ilé ó lé àní ọ̀dájú èké ṣùgbọ́n bá àṣàlàyé ni pé àníyàwó là ń torí ẹ̀ ṣe tá à ń ṣe ṣídùkù là ń dúró ọ̀nbẹ irú ẹ̀yẹ́ lè tìláwà kùránì irú àwọn tí máa ka kùránì níbi àwọn àwọn occasions ìwọ náà gbọ́dọ̀ tánìyàn rẹ ṣe kí ló torí ẹ̀ka kùránì kálẹ̀ lọ́wọ́ ọmọ kí ó ka sọ́tán ó ní gbẹ́lẹ́dẹ́ lọ́dọ̀ ọlọ́ ìwọ tó náwó náà ìwọ tó bá náwó ó nídìí kọjá òyàn publicize kò sí tó burú káwọn èèyàn kọjá láti fi encourage àwọn tó tún lówó lọ́jú ọ̀lọ́ kan lè máa ṣe kíni o ṣùgbọ́n wọ́n ni ó

eyín góòlù wàhálà èèyàn eyín góòlù túmọ̀ sí bọ́ọ̀lù ájì tí àwọn táwọn èèyàn wá bí wọ́n ya òpònú gan wọ́n á lọ máa ṣe wàhálà eyín góòlù sẹ́yìn àti sábàkà sábàkà nẹ́ẹ̀tì ní jẹ́ sábàkà fìlà táwọn ìlú kan dé tán wá ń kó wá sáwọ́dì wọ̀ wá rà wálé kó onítumọ̀ kankan sábàkà àwọn ọmọ ọlọ́wọ́ àwọn ọmọ tọ́ọ̀gì bẹ̀rẹ̀ tí wọ́n rí sábàkà téyìn wọ́n ti dúdú bí wèrè tété wọ́n ti tó ti dúdú bí nǹkan mi ọ̀bàlẹ́ni ọlọ́ọ̀ni sábàkà tí ò nítumọ̀ kan wọ́n tún ti sábàkà náìtì ọ̀rọ̀ àwọn ọmọ fújì tó sábàkà náìtì ẹlòmíì tó torí ẹ̀ lọ hajj torí eyín ni ẹnìkan ń bẹ tó lọ hajj táwọn kan lọ kí tán san tó ṣẹlẹ̀ nígbà wọn dé ẹmọ tọjọ nínú hajj tó lọ ẹmọ bá rẹ rẹ ọdún tó lọ ara àwọn akọrin tí ń dalẹ̀ gbogbo àwọn ọmọ olórin wọn wà ní àwọn tó wọ́n balẹ̀ ọlọ́run jẹ́ wàláì wọ́n balẹ̀ ọlọ́run jẹ́ sẹ́rí mi inú wọn tí wọn ọba tó bá tó bá fi lè kú lẹ́yìn ìgbà tó bá tó kú wọ́n mọ̀ regret inú sàárè ní tí ó dẹ̀ kẹ́ regret pọ̀ gbogbo àwọn orin tán ti sẹ́lẹ̀ àti tá a bá jẹ́ pé ìjọ wọn bá kú wọn ó destroy rẹ̀ barista bó ṣe wà ní ìsìn wọn lọ máa mú ẹsẹ̀ bánu sàárè yes àdánwò ti ń bẹ́ẹ̀ bí orin nìyẹn so oríkàlùkù ìwọ náà mo máa tó fi ilẹ̀ oko tó kú o. gbogbo ń ọba fi ilẹ̀ tọ́ba sì ń sẹ̀mí lẹ́yìn ikú rẹ̀ wàláhì ọmọ bọ́nu sáré ìmọ̀ positively or negatively. ṣèbá aláwọ̀ àfà bàbá ádámà agége ò sí láyé mọ́ wa ní má lù lárọ́ bí sí láyé àwọn tán ti fi ilẹ̀ nínú mọ̀ jójúmọ́ làwọn èèyàn ọmọ gbaládàmú sáré èyí tó ní pé orin tí ń ní kùnmí lọ́rọ̀ ó ikú ti gbẹ́ ètí ń bẹ ń kò tí ń bẹ lẹ́nu ikú gbẹ́ àbí ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ṣùgbọ́n àwọn ètò àwọn kẹsẹ́ẹ̀tì wọ́n tún play rẹ̀ ti sìn tọ́ba ti ápè rẹ̀ táwọn kan tó ń tẹ̀ táwọn kan tó ń tà ìdíreke tó ń tà ìdíreke ọyẹ ẹ̀tọ́ kẹsẹ̀ fẹ́ ẹ̀tọ́ kọrin ẹ̀tọ́ mẹ́sẹ̀ lọ́ba ẹ̀tọ́ mẹ́sẹ̀ lọ́ba ẹ̀tọ́ mẹ́sẹ̀ lọ́ba ẹ̀tọ́ kọ́kọ́ tó ń dalé yóò tó ń dayé rú ibi tàdánwò àwọn ọmọ olórin wà nù. ìwọ́n tó bá jẹ́ pé ní ìsìn ọkọ àwọn ọmọ ń ṣẹ́ máa wò mí o iṣẹ́ tẹ́lọ̀ lọ́mọ ọwọ́ wọ́n tún wá ń kọ́ ọ̀yàn wọ́n ń bá àwọn èèyàn rán sọ wọ́n ń bá wọn rán sọ wọ́n ń jẹ̀jẹ̀ mọ́ àlàálẹ̀ ọmọ ìgbàládá tó wá jásí pé tí wọ́n mọ̀ ní sí aṣẹ́wó ọwọ́ àtúnyẹ̀ àwọn èèyàn fún sí aṣẹ́wó ìwọ ti á kú àwọn tó ọkọ́ láṣẹ́wó wọ́n tó kọ́ àwọn èèyàn láṣẹ́wó wọ́n tó kọ́ àwọn èèyàn láṣẹ́wó ìjọ tó bá ti ń bá wọn ṣèṣì náà àbí wọ́n tọ́ tè wọ́n sì tèlẹ̀ káàkiri àbí wọ́n sì gbá àyàlẹ̀ kí àbọ̀ ń sọwọ́ bí ọwọ́ ẹ̀ tọwọ́ rẹ̀ fẹ́ gé ìwọ tó ọjọ́ ga wọn òun nìkan máa kọ ìṣẹ̀lẹ̀ fún wọn náà lọ sàárè la ṣe gbọ́dọ̀ wò kí la fẹ́ filẹ̀ láyé sóyè nìsín nínú àwọn tí ń da ìlú rú àwọn ọmọ olórin wà bẹ́ẹ̀ ẹni wa tọ́ lọ ṣe ájì ẹmọ tó ń wá ṣe ní ájì ṣáìdì òṣùpá náà wá ṣe ájì ṣáìdì òṣùpá ní wá ń sọ́ọ̀kì tọ́ba ti wà lára fún ọyá ẹgẹ́ mi àti òṣùpá á ọba wọn ó tún ya fọ́tò àwọn àti ẹ̀ tọ́ba wà fún sẹ́ẹ̀lì fà á òun àtọ́ba wọn ó tún yà àwọn tọ́ba lọ kí pé á ájì ọdún ìyàtọ̀ fún mi gan owó á gbogbo ibi iṣẹ́ tá à ń ṣe èmi àtọ́ba la jọ ń ṣe ó tún fi yún o lójú tiẹ̀ ọkà àwọn ọkọ kiri o achievement pé òun àti olórin òun àti onífújì làwọn jọ ṣe kiri o ájì ẹwù bí tá a ti ju kore ẹwù ẹwù fẹ́ni ibi tó ti wọ sọ white èmi àti ẹ̀ ẹwù ẹwù á èmi àtọ́wọ́ alájọ jù ẹwù tó ti ibi tá a jọ jẹ suya ní Saudi rè ibi àtijọ́ ń ṣe kíní kan ní Saudi rè dèdè dàdá délé sùkò kọ̀wọ́ àfa àsúnà ẹni ọlọ́run pé ibi tá àfa àti ń ṣàlàyé àdìsí kan fún mi lélẹ́yìí ibi tá àfa àti ṣe àdúrà fún mi lókè àràfàrè ibi tán ti mu omi sẹ́mìsẹ́mì tán sọ wípé ọ̀rọ̀ mi ò tó dojú rúmọ́ lélẹ́yìí tán fẹ́ nu kùránì kan máa ń kà nàìjíríà ṣe kí ni o ṣàdúrà fún mi ó ń fújì ní wa ń báyà fọ́tò òbí <laughs> nígbà wọn sì lọ bí ó ti gbogbo fọ́tò ó ti print ẹ̀ tán bá ti àwọn ah ẹ̀yà àwọn kìnnì dáadáa o ah ajé ọdún ìyàtọ̀ gan o kí ló fẹ́ kán wò òun àti ọ̀kan náà àwọn ti da ayé rújọ ṣe kí ni o wọ́n jọ ya fọ́tò achievement ẹ̀ nu ṣíríkù làgọ́rọ́dù yìí a gbọ́dọ̀ ṣọ́ra ṣíríkù làgọ́rọ́dù ẹbọ nínú èròǹgbà jẹ́wọ́ ṣe tá à ń sọ yé tá a bá ti lọ ṣọ́ra ìyẹn lọ́jọ́ ṣíríkù léyà wàlì rọ́dà wà lọ́kọ́sù lọ́dà àwọn tá a ṣíríkù sí kíni o mẹ́rin sẹ́ẹ̀rí èròǹgbà wa yìí ọjà la sọ wá délẹ̀ bọ̀ o torí náà gbogbo ń tá a bá fẹ́ ṣe ká ṣe torí ta ni o Allah ọlọ́run ṣèwálẹ̀ tí ó wà lè jẹ́ náà o bàbá Mustapha Murad wọ́n lẹ́yìn tẹ́ ń gbọ́rọ̀ wa yìí nínú tíra yìí wọ́n ní wàhù náà kà níwá òkúrọ́ lámùtú kàrùhùnà mìnìhà bàbá ní tó máa gbọ́ mi o àwọn ẹbọ míì tún àwọn ẹbọ ìranran ẹbọ míì tún wà tọ́já sí pé kò sí nínú mẹ́fà tá a kà yìí bàbá lóhùn náà tún rè wọ́n ní o tún máa gbọ́ wọ́n ní ṣíríkù tọ́ à wàlẹ̀ àtìbà mithlu ṣíríkù yahudi wàlẹ̀ sọ́rọ́ ẹbọ nínú mímọ tẹ̀lé èèyàn àti àwọn followers àwọn olùtẹ̀lé gangan tí wọ́n ń tẹ̀ láwọn èèyàn àṣé èèyàn tó lè mú orogún pẹ̀lú ọlọ́run nínú kọjá sí pé ọ̀n tẹ̀ láwọn kan láti tako ìlànà tọlọ́run bàbá ní ṣírùkù stihlali muharramat ẹbọ nípa pé àwọn nǹkan tọlọ́run ṣe ní haramu kẹ́nìkan sọ di kéni o àlálì kí sèwò kan sọ fáwọn èèyàn rẹ̀ pé kí ló burú bí ká ẹ irú àáfàá ìtìmọ̀ ewé láwà ní ojú rẹ̀ fẹ́ jojú ẹni ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹni èṣù ni tó lẹ́ni tí ọba ti jẹ èèyàn kò lè jẹ èèyàn ẹ ti mọ àáfàá àárẹ̀ èkó yẹn àáfàá àtọ́gì àárẹ̀ èkó sóyé nìsí ó ní ọwọ́ akọ́yìn sọlọ́run só ti yé nìsí ní ó jẹ́ ó ṣe kí ni o ní ó jẹ́ ẹ̀ka yóò dúró tì ọ́ ó ní tọ́ba ti kọ̀yìn sọlọ́run náà yóò wà wájú sọ tọ́ba tó wá kọ̀yìn sọlọ́run wà láì tọ́lọ́ba tọ́lá yóò tọ́ wa ni tọba ti akọ̀yìn sọ́lọ́ ayé àrí ọkọ̀yìn sọ́lọ́ ètè ẹ̀ta ìmọ̀ ẹ̀sá fún ọ ni ṣé gbogbo àwọn tí ń ṣe ṣíríkù náà lówó lọ ni ẹ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n lọ wẹ̀ lódò tí wọ́n lọ pa ajá tán sí gbogbo ẹ̀ wà lẹ́yìn mi ọ̀rọ̀ rẹ dojú ọ̀rọ̀ wá dáa ju ọ̀rọ̀ rẹ lọ ìmí inú wọn ọkàn wọn ṣe rí ẹ̀kọ́ mọ̀ kankan ọlọ́run ṣe wá lóore kan tẹ́ appreciate oore ìfọ̀kànbalẹ̀ oore kí gbogbo jẹ́ wọn wà lẹ́yìn tí èèbá ṣe pé torí gbé kínní mo lè sun ìta mọ́sálásì látàlẹ́ mọ́júmọ́ láàárọ̀ ọ̀la táyà mi ò lè já <laughs> tí í sùn tátẹ́gùn ọbẹ̀ tí ìtòlọ́ máa tọ̀lẹ́ kú lè ọkàn balẹ̀ afá kí ni jẹ́ pé security kan ọlọ́run security wà èmi nìkan ibo ni ilé dání lálẹ́ mo fẹ́ lọ ra búrẹ́dì mo lọ ra búrẹ́dì mùsùlùmù lálẹ́ rí pé slice bread lówù mi jẹ lálẹ́ tó tẹ́ẹ̀nì mo sì gbé kí ni mo sì lọ ra mùsùlùmù wọn ò báwọn dá kán jáde alẹ́ báwọn àfà mo lè mọ̀ sùn lé àìmọye ìgbàjọ́sí pé last week tí mo lọ làlàtẹ́ àbíjọ́ wo tó lẹ́gbọ́n mọ́ wọnú ilé nígbà tá ń pa àwọn èèyàn lábẹ́ bíríìjì mùsùlùmù tí kálukú ní gbogbo mùsùlùmù máa dá ní aago mẹ́jọ mẹ́sàn-án bí ọdún mélòó sẹ́yìn ẹ rántí kọ́lọ́ ọmọ jà rírú ẹ̀ mọ́ tí wọ́n tó níye èèyàn tá pa aládùúgbò wa mùsùlùmù bíi ẹ rántí mo lọ sí lẹ́tọ̀ kan lóògùn stéètì ìjọ yẹn eleven oh two ni mo dé abẹ́ bíríìjì mùsùlùmù <laughs> eleven oh two ẹ̀rọ tó surprise méjì mọ́tò tó gbé mi láti challenge so ẹgẹ́ ti ní ìsìn wọ́n ní àbá ìgbẹ́lẹ́ muslimu ni ah mùsùlùmù nígbà tó mọ báyìí tu ni ah nígbà tí wọ́n lọ ṣé tí wọ́n bá tiẹ̀ pọ́ èmi tí mo sọ̀kalẹ̀ mo ò ti orí mi ah kí la dé ó ní náà pààyàn bíi nígbà tí lọ ní ìsìn èmi mọ yàrá sàlámù náà náà jama wàhálà àbúrò òṣèlú mo délé rọrùn sórí ogun àwọn tí wọ́n ń kówó òlu jẹ àwọn tẹ́ ọkàn wọn ọ̀balẹ̀ débẹ̀ o kò sí bí èmi ò ti lè jẹun fi nǹkan nu oúnjẹ fún mi tó ti yé tọ́lọ́n bá ní ọ̀ràn mi tí ọba sì ní ọ̀ràn mi tọ́lọ́n bá ní pé ọlọ́run nígbà tí ọjà sábà bí kú mi nu nígbà máa lọ ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́n bá sọ pé kò ní ọ̀ràn mi màá kẹ́ni ah, ọ̀hún nígbà lo abá sàdá nígbà lo zaitu nígbà lo khali nígbà pọ̀ nígbà tó lálàáfíà àáfà báwọn ṣe wọn kódà ó lójú oúnjẹ tán lè jẹ tọrọ kan wọn ò balẹ̀ síra wọn àfa tàbí lè máa mọ ọsàn kí àfa ẹ bá mọ sáàfó òdìgbò ẹ bá mú wọn lè gbọ́sọ̀ lọ́wọ́ ara wọn bó ṣe ń wò wọn o àfa ẹ bá mọ ọsàn tẹ̀ ń jẹ àfa àlejò gẹ̀dẹ̀ ẹ bá mọ gẹ̀dẹ̀ ọ̀jẹ̀rẹ̀ wọ ẹ bá mọ ẹgbọ̀n sí yín ẹjẹ̀ ń jẹ yòókù kí lẹ̀ ń jẹ lọ́ra ìṣe àtẹ̀wà ọyọ ẹ súnmọ́ bí ẹjẹ̀ ń jẹ ẹjẹ̀ ń jẹ yòókù àfa ọkàn tí wàá balẹ̀ àbí ọ̀balẹ̀ mo lè bá káchìfù àfa kì í fi nojú wọ́n lè má káchìfù kan fi nojú pé àfẹ́ mi lákọ́jọ́ ẹjẹ sáré fi nojú ọ̀jẹ̀ káchìfù mi ti dọ̀tí àwọn ò lè ṣe bẹ́ẹ̀ ọkàn wọn ọba rẹ̀ débẹ́ o àfà sẹ́yìn òtò onúure tọ́lọ̀ ṣe fún wa pé ọkàn tí wàá ṣe kí ni o ọba lẹ̀ èmi lè máa kírun bí kì í máa táwọn bá ń kírun bàtà wọn iwájú wọn kò sí kí wọ́n bá dá nǹkan nù bàtà ẹ̀ kẹ́sẹ̀ rẹ̀ lọ́sẹ̀ kí ni o kọ́ mọ́ òwú bàtà táwọn bá dupò ṣé mò ń dupò níṣẹ́ kẹ́yìn ẹnìkan wọ́n bá dá nǹkan sínú bàtà mi wọ́n fẹ́ sórí ibú lọ́dọ̀ ọlọ́run bó ṣe wò wọ́n lásán tó bá fẹ́ jókòó níbi kan wọ́n ò ti kọ́ wò sí òsì kíní kan bẹ̀ bí iyèrè pé kọ́mọ̀tẹ̀ kan ti da nǹkan kan lẹ̀ fún wọn kò sí bọ́ọ̀kan balẹ̀ fún wọn òjà máa dúpẹ́ fọlọ́n ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o sọ wá rí tọ́lọ́ ń ṣe láràámù yẹn làwọn kan wá ń ṣe lálàálẹ̀ wọn ó sọ fáwọn kí ló burú kẹ́ ẹ ṣe báyìí kí ló burú kẹ́ ẹ ṣe báyìí kí ló burú kẹ́ ṣe báyìí kí ló burú o lè fẹ́yàwó mọ̀kọjá kí ló burú o lo ẹran èèyàn kó o lò ó kí wo lè máa lálàáfíà irú ẹ̀ lé ọkùnrin tá a sọ lẹ́ẹ̀kan pé tó o bá jẹ èèyàn o lè jẹ èèyàn àwọn ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ burúkú pé kí ló burú ń bẹ̀ mọ́tò kan ọ̀dà ẹ wá fẹ́ lo páàtì ẹ̀kẹ́ fi tó èyí tó ń ṣiṣẹ́ ṣe ọmọ tó máa mọ́tò tí ọ̀dà ọkọ̀ yí ọ èèyàn tó ti kú ni mọ́tò tí ọ̀dà ìmọ̀jọ́ tó èèyàn wá di mọ́tò tó godó ẹ wá mú páàtì ara rẹ̀ kan ẹ wá lò ó fún wọn tó ń bẹ láyé kó o lè jẹ́ nǹkan dáadáa tí wọ́n bá kì nìyẹn tó yẹ kí wọ́n sì àwọn àáfàá tó wò yẹn tó bá ní mi inú wọn pààyàn mọ́jọ mọ́ don't be surprised tó bá ní mi inú wọn jẹrin èèyàn don't be surprised ìlànà èṣù ni ọlọ́run mọ̀sí wálé tí ọmọ sọ́ọ̀dì ẹ̀tọ́ ń tọ́lọ́ ń ṣe léèwọ̀ o ṣírìkùl ìrọ́dì àndínìlá ẹbọ kéèyàn ògbórí kò bí tọlọ́run kò bí ẹ̀sìn ọlọ́run kọ́lọ́run ní tóun fẹ́rẹ̀ kéèyàn ògbórí kò bẹ̀ ṣe rí eléyìí tó lè burú débi pé àwọn nǹkan míì tẹ́yìn ọmọ rò wípé sìn ní lọ́dọ̀ tí wọn kì í sẹ̀sìn jẹ̀mọ́ ẹ̀ láti dáadáa ṣe rí ọ̀rọ̀ à ń kírun ìlú inú àwọn tẹ̀ ń wò yẹn kírun ọ̀rọ̀ pọ́bìnrin lò jáàbù ẹ lọ wọlé ẹlòmíì kò rí sẹ́sìn kódà ìlú inú wọn ńlá múra wàhálà sọyẹ́ ní ìsìn ó lè máa pòye tàbí kọ́ máa pòye ju kíni lọ ju lọ i'm telling you àwọn èèyàn ò borí kó gbogbo nǹkan tẹ́ mọ̀ rò pé táwọn ìdí ni òun ò ní kíni tó burú ń bẹ̀ kó o so nǹkan kọ́ ẹnu ọ̀nà alé kí ló burú kéèyàn máa pọ̀fọ̀ àáfàá tó ń pọ̀fọ̀ nìbàdàn tọkàn náà àwọn ọmọ ìyá wa ń gbélé ẹ̀ tó jẹ́ pé àáfàá níbi àràǹdì wà ń lóru ó sì sàn bá ń tẹ̀mọ́dì làáfàá sì ń pọ̀fọ̀ fún tọ́fẹ̀ tó thirty minutes láàfàá tí ò lè kírun rákà mẹ́rin láàrin ìṣẹ́jú mẹ́wàá ọ wá orí á ọfọ̀ orí tó yẹ kó fi á tàbà rákà tó yẹ kó fi á ìsàwákà lọ́wọ́ àfi akínni ọ̀fọ̀ kínní kan ló kọ́ tán gbé kínní kan lóníjọ́ ti kínní kan lọ kínní kan ló dífá fún kínní kan lọ́wọ́ à ń dífá fún àfà àfà wa ń sán bá ń tẹ̀ lóru torí pé wọ́n wá gbára alẹ́ ayé à ọlọ́run làwà. àwọn èèyàn gbóríkò bí kí ni o ẹ̀sìn ṣíríkù mi nìyẹn ṣíríkù listikbal irú ètè ṣùṣe tó fi sórí ibú nu ẹbọ kẹ́mi èèyàn ga sí tọlọ́run kéèyàn wà arrogant ọlọ́run ní kéṣù òfòrí balẹ̀ fàádámọ̀ ẹ̀mí ẹ̀ bá ga sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ tẹ̀mí ẹ̀ bá ti ga láyé ọ̀rọ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ara tá fi ń jẹ́ mùsùlùmí ẹ mi yé o àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi a nífẹ̀ẹ́ inú jẹ́mọ̀ kí ṣe kọ̀sẹ́ni tí ò nífẹ̀ẹ́ inú ẹ̀mí kálukú sì ga ẹ̀sìn ní ọ̀wà sọ pé àbà àbà ẹ̀mí ò ga sí tọ́lọ́run nífẹ̀ẹ́ kọ́ ọ máa ṣe nílànà kan tọ́lọ́run bá ní pé mi ẹni tẹ̀mí ẹ̀ bá ti lè ga sí tọ́lọ́hún tó ṣe gidi mọ́ká yìí yóò tún lọ bí ṣíríkù àwọn tọ́jọ́ mọ́ tọ́lọ́hún ó lè gbé fẹ́ lòmíì irú ẹ̀ ló ṣe èṣù foríbalẹ̀ fà ádámà èmi ò foríbalẹ̀ fà ádámà ádámà tó jẹ́ pé kí ni ọ̀dà látara kí ni òye pẹ̀ ó sì dé mi látara aná abà mi lè ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ bá ní káwa náà ó ṣe nǹkan kan ẹ̀yà ajá ṣe nítọ́lọ́ ní a ṣeun ibẹ̀ lórí ayé àtọ̀run wa ìtọ́lọ ní ajínà sí orígun lọ́wọ́ àbẹ̀ ẹ wò ní ìṣẹ̀lẹ̀ míì nífẹ̀ẹ́ ọtí kọ́ máa mutí ọlọ́run sì ni ọmọ mutí àṣẹbí kọ́ jẹ́ ni ọlọ́run ni kọ́ ọ bá ìfẹ́ inú ẹ̀ sọ sẹ́ẹ̀rí èṣù kẹ̀rẹ̀ jẹ́ pé olórí burúkú lè sùn ni èmi máa rò pé àwọn kẹ̀kẹ́ tọ́lọ ni a mọ̀ ṣe téèyàn bá ronú jinlẹ̀ wà lẹ́ẹ̀fà àǹfààní ara wa ni ẹ jẹ́ mú tẹ́tẹ́ ọtí àti sìnà ẹ wo tẹ́tẹ́ àáfà sẹ́ẹ̀rí àwọn tẹ́tẹ́ ẹ lọ wò wọ́n o wọ́n mọ̀ ni ta ló ní tẹ́tẹ́ lẹ́gbẹ̀ẹ́ kémi ó lo bẹ́ẹ̀mi ṣe nígbà táwọn àfi wà kékeré táwọn bá tẹ́bù tẹ́nísì ronté eh, àáfà tó ọba máa tẹ́bù tẹ́nísì ronté tẹ́tẹ́ láyé rẹ̀ ọmọ báwọn ní tẹ́tẹ́ wọ́n wọ́n mi hypertension ká ìní wọ́n ti jẹ owó mi rí gbogbo owó oúnjẹ àárọ̀ àtọ̀sán tí awórókó gbé mi lọ́sàn tí mo fẹ́ dákú níbi ronté oh five oh two oh seven tọ́rọ́ mẹ́kẹ́ ńgbà náà tọ́ba ti pàápàá inú ọlùdé tọ́ba wà ní ọlùdé téèyàn ò ní wẹ̀ tí ó fi máa gbé pátá lásán káàkiri tọ́mọ wọlé káàkiri àdúgbò tọ́mọ bá tébù tẹ́nísì rote ọ̀sẹ̀ fún òtù òlẹ́fún sọ́tún gba ní ìsìn ìfi ẹ̀yìn tébù tẹ́nísì gan-an ọlọ́run ti ká tébù tẹ́nísì lẹ̀ bí àwọn kan dẹ̀ gba láwọn àdúgbò kan ti gbà ó sọwárì tọ́ọ̀bá níjọ́ tọ́ọ̀bá jẹ wàhálà ọmọ tá a fi kéèyàn lọ ra géṣà mọ owó kan wàlẹ́ yìí èlò wọn ta géṣà ní ìsìn náà ẹ̀yin tẹ́ máa jẹ èlò one fifty àbí ẹ̀jẹ̀ ká tọpọ̀ ọmọ kan náà ní ìsìn ọ̀tá tẹ́tẹ́ two hundred naira table tennis ọwọ́ àjẹ two thousand tó bá ra géṣà mi yóò ti ra géṣà èlò three hundred yóò jẹ géṣà méjì láàárọ̀ torí kò síṣẹ́ rẹ̀ tẹ́tẹ́ ni yóò tún jẹ méjì lọ́sàn ó ti jẹ six hundred àbí ọ̀jẹ́ yóò jẹ méjì àbí ọ̀jẹ́ ló bá ní ìsìn tọ́pọ̀ padà rẹ̀ yóò lọ́dọ̀ ó súyà ó two hundred <laughs> ó ti rò pé kí ni kó wọ́n ti rò pé wọ́n ra kájífù ńlá tó wọ́n máa fi ṣe gáì tó wọ́n máa sọ kọ́rùn torí kò sí sí owó yọ àdáwó yẹn rádaràdá ni wàhálà ẹ̀ lọ́wọ́ ọmọ tó lọ gbàrú bíríkìlà ọmọ tó lọ kó yépẹ̀ ní odò tán fún lówó ẹ̀ rí pé yóò wọn lọ ra pàǹtì yóò wọn lọ ra ṣẹ́ẹ̀tì yóò wọn lọ ra bàtà tọ́lọ́ mọ̀ kóhùn ṣe wàhálà kóhùn o ṣùgbọ́n èyí nígbà bá dọ̀la nínú two thousand tó jẹ lónìí ó kú five hundred wọ́n wá jẹ tán owó oúnjẹ rẹ̀ ó tó kólé ó tó yáwó àfà kò ní lè sùn lálẹ́ òní sọ̀rọ̀ ìjúmọ́ fọpá rẹ̀ ọ̀wà àga gbogbo orú àwọn nǹkan báyìí kẹ́mi èèyàn ga sí tọ́lọ́ ọmọ ìwà àdáwó tọ́ wà ń bẹ tẹ́tẹ́ tọ́lọ́ ní amọ̀ tàbí èsì kò fẹ́ wàhálà fún wa ó ní amọ̀ mutí níbi tí àwọn nǹkan àdùdé kẹ́mi kó tó wà mọ́ ọmọ ọtí ọtí tó rùn ọtí tó ń ṣe kí ni o tó rùn téèyàn ọmọ wà intoxicated tẹ́gbẹ́ èèyàn ọmọ ń ríra tọ́mọ̀ ṣe bí ẹ torí ẹ ti dàrú níbi àwọn five alive àwọn fídíò mèkì àwọn kámọ́ọ̀tì àwọn siwé àwọn non-alcoholic drinks àáfà tí wọ́n gangan ọ̀yọ́ sí kẹ̀ tọkàn rẹ̀ ọmọ balẹ̀ drinks ní ọjọ́ pé ìwọ gan tó o bá fọ lásán ọ̀kẹ́rì páwọ̀ rẹ̀ kẹ̀ tutù ni àwọn non-alcoholic wine ń bẹ tó ń mú tí wọ́n mọ̀ ògbé máa ń ṣá àlàtẹ́ ìgò kan míì ó lè jẹ́ two five bówó rẹ bá ṣe wá oní hundred naira bíi imot oní one twenty bíi mortina oní two fifty bíi five alive gbówó rẹ bá ṣe ń lo òkè náà lọ́mọ rí àwọn nǹkan àlàálì ọwọ́ àlọ́ra three three ọlọ́ra star ọlọ́ra stout àtàwọn bíyà bíyà ọlọ́run fẹ́ wàhálà fún ẹ wo sìnà náà tó fi ṣe sìnà ṣẹ̀rí àdáfà o lè fẹ́ yàwó méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin ṣùgbọ́n ní ìsìn eléyìí ti ní hiv aids oko ọlọ́kùnrin eléyìí oko rẹ̀ tọ̀ ẹ wo bí àdánwò sí máa ṣẹlẹ̀ ṣẹ̀rí àfẹ́ fún wa ìgbádùn kọfẹ́ fún wa wàhálà gbogbo ẹni tẹ́mi ẹ̀ bá ti wá ga ó lè kó sínú ṣíríkùlì ṣèkìtà ìyẹn lọ́fàǹtẹ́sù tọ́lọ́ ń ṣe pálásẹ̀ tó takò tọ́lọ́ àwa náà gbọ́dọ̀ ṣọ́ra ọlọ́mọ sì wálé sùn ṣíríkùlì ṣìzà sẹ́ẹ̀rẹ́ ìta adé iná a gbọ́dọ̀ ṣọ́ra ká máa fìyàn ṣe yẹ̀yẹ́ ẹni tó ń ṣe tọ́lọ́ àwọn fún ìdúnnùgbà yẹ̀kú ẹ̀ èèyàn dáhùn gan súnà sí ọwọ́ àfi rẹ́rìn orẹ́lẹ̀ àti lọ ọwá ní káwọn ọmọ rẹ̀ sí ilébú sọ̀tí masquerade masquerade masquerade ọwá ní káwọn ọmọ rẹ̀ ọmọ sọ bẹ́ẹ̀ òun ló sì sọ fáwọn ọmọ ká máa sọ bẹ́ẹ̀ ọmọ ní bí my mother said I should call you masquerade my mother said I should call you masquerade ṣe nǹkan méke <laughs> mọ́mí mi sọ pé kí n máa pè ọ́ lélẹ́gún mọ́mí mi ní kí n pè ọ́ lélẹ́gún <laughs> sọ̀tí masquerade man my mother said I should say masquerade ìyá ọmọ bí ó ṣe yí mọ́ tẹ́lẹ̀ àti tẹ́ ẹ wá ń kọ́ ọmọ yín lọ́dà sí eléégún lèmi mo mo jẹlégún lójú yín báyìí sẹ́yìn bẹ́yìn gan eléégún ní ìsìn èmi rí yín ẹ̀yin òrí mi sì bá sọ bẹ́yìn wọ́n rè ibà yà yín lẹ sí ilẹ̀ yìí sẹ́yìn kẹ́mi ríran jù yín lọ báyìí èmi lápẹ̀lẹ́ jù yín lọ èmi bora mi ẹ̀yin sí tẹ̀ǹtà lẹ̀ tani ta lọ́jà rẹ̀ lálùbáríkà jù sẹ́yìn bẹ́ẹ̀ ní ìsìn àwọn fẹ́ dákò kò mú wàhálà kankan dání ẹnìkan fi ọ́ ṣe yẹ̀yẹ́ ọmọ wa ṣe sùúrù pé intescom rúmẹ̀ nìyà fa iná nẹ́sọ̀kọ́rù mi ń kọ́ kàmá anabi wa ada anabi wa lóhùn kọ́ ni aleyhi salam nígbà tó kan ọkọ̀ ojú omi àwọn kan wá fi rẹ́rìn wọ́n mú anabi ọlọ́run bá ṣe ọ̀rọ̀ anabi ọlọ́run ó tó ti di káfíńtà ee ọ̀rọ̀ nínú yìí ọ̀rọ̀ tiẹ̀ wá yé èèyàn náà o anabi ọlọ́run bá wá ń sọ fún wọn nínú kùránì pé ń tẹ́sọ̀kọ́rù fàyínà náà sọ̀kọ̀rù mi nǹkan ká máa tẹ̀sọ̀kọ̀rù ẹ fi wá ṣe yẹ̀yẹ́ lónìí àwa náà padà fi ṣe yẹ̀yẹ́ tó bá dọ̀la ọ̀làjọ́ òkúta àkàmà àbíláyé ń bì í gan nígbà tí aburú ìyapa ọlọ́run tó bá ṣẹlẹ̀ sí yín ṣé wá rí ká máa fi àwọn ẹni ọlọ́run ṣe yẹ̀yẹ́ àbí ká máa fi òfin ọlọ́run ṣe yẹ̀yẹ́ yàtọ̀ sí pé ṣírùkù ni ó wà nínú nàwákídù Islam nàwákídù alislam àwọn nǹkan tí ó lè ba ẹ̀sìn jẹ́ téèyàn ò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run abẹ́ ọ bákan náà wàtá náà kùsùlù dínì là kéèyàn máa mú àwọn nǹkan tí ó máa fàdínkù bẹ̀ sí ọlọ́run tí ó máa kó yẹpẹrẹ àdínkù bá tọlọ́run agbọ́dọ̀ ṣọ́ra fún un bákan náà ṣírùkù lè jọ lóòrùn eléyìí ẹbọ ká máa ja tọlọ́run níyàn ṣé eléyìí àwọn tó bá lọ sí bí i philosophy àbáwọn tó bá kàwé díẹ̀ nǹkan máa tasọ pọlọ ẹlòmíì torí wípé àwọn tó gbé lànà ìwé kalẹ̀ gan tẹ́lẹ̀ omi èṣù iná ṣe kí ni o iná fi gbómi rẹ̀ kaná èlùbọ́ ṣàìtọ́n òun náà ṣe kí ni o iná fi ń rò ọlọ́run lọ́kẹ̀ ń sàánú gbogbo wa tá à ń lọ jẹ́ ń bẹ̀ ọlọ́run lọ́wọ́ ń sàánú pé kọ̀ ṣe kí ni o kọ̀ wá àfẹ́ títí wa ṣé ẹ rí ìpìlẹ̀ ètò ẹ̀kọ́ gẹ̀rìbí gangan yàtọ̀ sáwọn abala tó jọ mọ́ pure knowledge àbáwọn tó lè pẹ̀lú science àwọn tí wọ́n gbé wá gan àwọn tí wọ́n fẹ́ colonize ayé pẹ̀lú Christianity wọ́n fẹ́ tẹ̀rí ayé ba pé kàn di kèfèrí kàn di kiriyó ni ẹ bá lọ ka ìtàn education bá ṣe gbé wọnà ilẹ̀ Yorùbá nkankan Christianization ni lóbi jẹ́ pé ìwọ́n tó bá ń jẹ́ láṣìdí ó di Rachel ìwọ́n tó bá ń jẹ́ mọ̀tí ó di Matthew wọ́n change okò àwọn èèyàn lọ ọ gbọ́dọ̀ gbàwẹ̀ ní Ramadan ọ gbọ́dọ̀ sọ pé ó pèrún ó kírun ọ gbọ́dọ̀ tó kọ́ fẹ́ lọ kọ́ Kùránì ọ̀fẹ́ kọ́ lárúbáwá àìmọye àwọn tó di kèfèrí lọ́nù àwọn tí tí wọ́n ti kú sí kèfèrí ní ìsìn gbogbo àwọn Rachel gbogbo àwọn Akíndídé nǹkan kan mọ́ra wọn tí wọ́n kú sí kèfèrí látara pé kí ni o wọ́n sàn wá mọ̀lẹ́ ayé yìí. sẹ́wárì àlìjò hood òun ni pé kéèyàn orí òkòlóró tọ́lọ́ọ̀ kó tó wá máa bí àfa àṣetẹ́yìn náà sọ ẹsẹ̀ kò àsìkò yìí mọ́ sọ ìbásíkò ànábì nìyẹn this is computer era this is threat era àfa ní ká sọ́ra bákan náà ṣíríkùlì mahaba àti sọ̀rọ̀ wọn kọjá ẹbọ nínú mímọ nífẹ̀ẹ́ nǹkan gẹ́gẹ́ bó ṣe yẹ ká nífẹ̀ẹ́ ọlọ́run ṣíríkù nífà ṣíríkù ànífà sẹ́ẹ̀rí nífà kìtà wá dé odidi iṣu ńlá mi òun tó ni òun náà nìfàákù òun gangan kò sí méjì kí ni jẹ́ nìfàákù òun ni kéèyàn jẹ́ hypocrite kéèyàn jẹ́ olójú èjì sọbẹ́sẹ̀lú ó ṣe Islam ó ṣe kúfúrù ó fi kúfúrù sínú fi Islam hàn síta ṣé ẹ rí nifak ẹ jẹ́ kémi àti yan sọ́ra mọ̀nàfíìkì àárín àwọn mùsùlùmí lọ́mọ ń wà ìyá mọ̀nàfíìkì dẹ̀ lágbára púpọ̀ ìmẹ́lì mọ̀nàfíìkì náà fi dáríkìlà asfali nínà náà àwọn tó bá jẹ́ mùnàfíkì ìsàlẹ̀sàlẹ̀ náà òun ni wọ́n ṣe fún mi o ẹ jẹ́ ká bá ní dáwọn ọmọ yẹn lóòótọ́ lóòótọ́ lọ́ọ̀ ká má fi ti fọ́ọ̀kì wa so ti yẹ tàbí ká bá ní bí wọn bóde kan fi lè dákẹ́ ọlọ́run láwọn mùnàfíkì fi dáríkìlà asfali nínà náà gbogbo ẹni tó bá ti ń ṣe bí mùsùlùmí tó tún dọ́gbọ́n wáyọ̀ náà àwọn kèfèrí àjọ kírun wọ́n tó jọ wọ́n padà Christmas àjọ ń gba àwẹ̀ wọ́n tún jọ ń gba lẹ́ǹtì àbí búrẹ́dì àjọ ń kí aṣámú wọ́n tún jọ ń lọ sóòrù àjọ ń ṣe iléyá wọ́n tún jọ ń sọdún eégún àbà gbogbo àwọn mọ̀nàfíkì ọkọ ọ̀yà nísàlẹ̀ náà ni wọ́n jẹ ìsàlẹ̀ náà wọ́n lọ jùmọ̀ sí níbi tí yà á náà ṣe kí ni o tó ṣe kọtọpọ sí kọlọ̀ńkọ́ lèmi àti yín sẹ́ẹ̀rí tó nídìí ká fi sọ́ra fún ọ̀rọ̀ nìfàkì àwọn nǹkan kan ń bẹ tó ń lọ bíi mẹ́fà inṣàlá àbáyá níwájú bàbá débi ọ̀rọ̀ nìfà nìfà <clears throat> kù gangan pín sí méjì ìtìkọ́ọ́dí amali èyí tó já sí kó lè yọ ikú òun Islam ìyẹn ní í ṣe pẹ̀lú ọkàn bákan náà amali ti ṣẹ́ òun lè tánà bí àsàlà ń sọ nípa pé ìdá àhádàtà kàdìbà tó bá sọ̀rọ̀ yóò parọ́ mùnàfíkì ní máa parọ́ wà ìdá wà àdà àkàlàfà tó bá ṣàdéhùn yóò jàǹbá wàyídà túnmí nà káàní tẹ́ ẹ bá wá fọkàn tán yóò tún jàǹbá náà tọ́ba sàdéhùn kò ní kò ní pé àdéhùn yóò ṣe pa àdéhùn bákan náà tẹ́ ẹ bá trọ́ tẹ́ ẹ bá ẹ̀ trọ́ tẹ́ ẹ fi nǹkan kan pamọ́ sí lọ́dọ̀ tọ́jẹ́ bíi àmánà bíi ìgbàfipamọ́ yóò ṣàbùrú yóò ṣe jàǹbá nínú rìwáyà mi wàyídà kọ́ sọmọ fàjàrọ̀ tọ́ba tó wá ń jà yóò jà ah wàhálà ìtì ìbá ṣe wé kínní ah ìgbà tí mo fi wà ní sọ́ọ̀ bọ́ bá sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ àsọjù tó bá jà yọ jà jù yọ kọjá àlànà gbogbo nǹkan tó ń ṣe mọ̀nàfíkì ni o ṣùgbọ́n èyí tó ní ṣe pẹ̀lú kíni o pẹ̀lú èyí tí kọ́ di èyí olóyè ọ̀yàn kúrò nínú kíni o Islam mọ̀nàfíkì yóò kórìíra ẹ̀sìn yóò kórìíra ẹ̀yìn tẹ̀ ń sẹ́sìn yóò kórìíra súnà yóò kórìíra àwọn tó ń ṣe súnà kò ní fẹ́ kó orí ọ̀sẹ̀lẹ̀ sí yín tó orí bá ṣẹlẹ̀ inú rẹ̀ ò ní dùn tábùrú bá ṣẹlẹ̀ sí yín inú rẹ̀ ó dùn àtàwọn òròyìn mí gbogbo tá a wá sọ yìí àáfàá ní tá a bá ronú sí ọ̀rọ̀ tó lọ́n sọ nínú sọ́rọ́tù sábàyì Quran chapter thirty four òun ni sábàyì aya twenty two àti twenty three ọlọ́run ní kúlídìí olè bíi náà za'amtum min dunillah la yamlikuna mithqala dharratin fis samawati wala fil ard wa ma lahum fihima min shirkin. وما لهم منهم من ضيق ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له sẹ́ẹ̀rí àyà ibẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ti ń bọ̀ bídìn láì toró yẹ ká sàwọn àlàyé kan fún wa lórí aya yìí aya yìí ó ti kó àwọn kan sínú nínú àwọn ẹbọ tá a sọ sókè àwọn àgbìyànjú àti fọ àá sì sàwọn àlàyé kéékèèké lórí ká tó wá bọ́ sínú àwọn ìran ẹbọ míì torí pàáfà tó mú àwọn ìran ẹbọ wá jẹmọ́ tá a bá lórí sí ogun tá àfà wa ń sọ yìí a rí pọ́rọ̀ ẹbọ là ń sọ láti bí oṣù kan sẹ́yìn ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ ṣíríkù àti tí ẹ̀ àṣẹ ṣíríkù làvúlìmọ̀nà àwìn iná ṣíríká làvúlìmọ̀nà àwìn ṣẹ́ẹ̀rí ẹbọ ṣíṣe òun làbùsí tó tóbi jù àbòsí ńlá tó tóbi jù tó lè fàbínú ọlọ́run jù ẹbọ ni àbòsí tó yára ba gbogbo jẹ́ tí ó jẹ́ tí ó jóná kúrúkúrú ẹbọ ni torí náà mò ń ṣe fúnra mi àtàwọn ọmọ ìyá mi gbogbo ó wa ní ayé ẹ jẹ́ sí nínú ọ̀rọ̀ ẹnu wa nínú iṣẹ́ wa kájìnà sẹ́bọ nínú ètò káràkátà wa kájìnà sẹ́bọ gbogbo òsẹ̀mí ayé wa tọ́lọ́ọ̀ nìkan ni ká fi máa ṣe ká mọ̀ ṣe ti nǹkan míì kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ kó sì wá lọ́mọ àlìjánà kọ́mọ̀ sì wá lọ́mọ àná láàlá haúlà wà láà kú wátá ìlàbìlànà subhanaka Allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka